وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور مشتقاتها فان كل مشتقه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار الله سبحانه وتعالى فرجان الله سبحانه وتعالى وما بعد تابعنا àádọ́rù tí ń ṣe ọjọ́ kẹrìndínlógún nínú ọ̀pọ̀n ọdún one thousand four hundred and forty two lẹ́yìn ìgbà akíra ọ̀pọ̀lọpọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. àtọ̀rọ̀ jábára látara pé ọ̀fẹ́ ọ̀wá ní ẹ̀lú nítorí ìgbà tí kejì àdánwò bá ti dọ̀lá wọn lọ wà lọ dáadáa pẹ̀lú àtúwò wa lórí wọn dá wa lórí ti wọn sáré wọn dáadáa. a ti sọ wájú inú sọ́ra tó sọ́ra tó wọ́n èyí tí a ti bá wọlé fún mi ìdánilò náà ọlọ́ọ̀lá ti jẹ́ lápapọ̀ nínú sọ́ra nínú àyà tí a kà lẹ́yìn ọlọ́ọ̀lá ti jẹ́ lápapọ̀ wá nípa gbígbàmù rẹ̀ nígbà tí ọlọ́ọ̀lá ti jẹ́ lápapọ̀ ti náà láti gba àwọn tí wọ́n fi àjẹ àwọn ìlú olóko ẹni tí ìgbàmù ọlọ́ọ̀bá rẹ̀ alẹ́sọ̀rọ̀láwà alẹ́mọ̀sálẹ́mù dáṣẹ́ ní ìgbàmù tó lágbára ní ewu ìgbàmù tí àkójẹ kókó ní jẹ́ pé ọlọ́ọ̀bá àlejò alábágbáyà mú kò sí ẹnikẹ́ni tó lè bọ́ bẹ́ẹ̀ nígbà tó ọlọ́ọ̀bá àlejò alábágbáyà mú. ọlọ́ọ̀bá àlejò lá ní nínú àwọn owó wa yóò dé owó ìwé yìí ọlọ́ọ̀bá àlejò lá òun náà lọ́ba tó bẹ̀rẹ̀ ìdẹ́dà òun náà lọ́ba tó kọ́ dẹ́dà ẹni fún ìdẹ́dà kan síwájú rẹ̀ yìí ẹni fún ìdá àyàn kan síwájú Allah subhanahu wa ta'ala ẹni kò dá sámà kan síwájú Allah subhanahu wa ta'ala ẹni kan ò ilẹ̀ ilẹ̀ kan gbogbo ẹ̀rọ tó lọ́ba àdìjọ lájá ẹni kan kan ò rẹ̀ yìí ọlọ́ba àdìjọ lájọ agbára rẹ̀ òun náà ni ọba tó kọ́ òun náà lọ́ba tó dẹ́dà òun náà lọ́ba tó kú ilẹ̀ rẹ̀ wọ̀nyí òun náà ni ó sì tún dá ẹ̀dá padà nígbà tó bá dìgbà tí ó padà nígbà tí gbogbo kálukú bá kú láyé tán nígbà tí ayé bá parẹ́ bá láti òun náà ló ní kápá láti ṣe láti dá ẹ̀dá padà ẹ̀yìn láti wa bá kú tán láti wa ọjọ́ mú àwọn ọmọ yìí ti òun náà ní alàbàbò yẹ́sì rúdà ọba tí máa mú ìjìyà ní ọba tí máa mú ìjìyà ní alùwàdó ọba tó sì ní ìbẹ̀ ọba tí máa níbẹ̀ yẹn ní bí a bá ní ìtọ́nà ọba àlejò ló fi níbẹ̀ ló wà ní àwọn tọ́nà ọba àlejò ló níbẹ̀ sí bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ba àlejò lá ẹni tó bá ọba àlejò ló bínú sí ọlọ́ọ̀ba àlejò ló yìí ọlọ́ọ̀ba àlejò lá fi ń rẹ̀ fún wa fún àlùwàdó ọlọ́run bá nígbà láyé òun náà lọ bá tí àforíjì rẹ̀ pọ̀ àbáwá ibi tẹ̀sí wọ́n ni ayé yẹ́gùdérò ìmọ̀ntáàbá yẹ́gùdérò dámbà mọ̀ntáàbà ilẹ̀ yìí ọlọ́run bá nígbà láyé máa mú ní ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ tó bá ti túbà lọ sọ́dọ̀ ẹ̀ ọlọ́run bá nígbà láyé máa mú ó tẹ́ra rẹ̀ fún ọlọ́wọ́ bá ní jọlá wàláwùtánà zambu min ayi ṣe ìtàní ọ̀rọ̀ gbogbo ẹ̀sẹ̀ yóò bá jẹ́ gbogbo ọ̀nà tí yóò bá gbà sí ọlọ́wọ́ bá ní jọlá ìtumà rẹ̀ lélẹ́ ọlọ́wọ́ bá ní jọlá yóò fi ní yíyà nígbà tí ìbá máa ń gbà sí àwọn ọ̀sán máa ń tún tẹ̀ látọ̀nà

àwọn jẹ́ fún gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ tó bá ti ṣe wẹlé yìí ọlọ́run bá ní pẹ̀lú àti sára bìbí léjì o gbogbo bẹ́ẹ̀ tẹ̀lé bá ti kó pọ̀ ìwọ ń tẹ́ bọ́ ni ó ń pa nǹkan bá kọ́ ọlọ́run bá ní jọlá ìwọ ń pa àyàn ni ìwọ ń bá ti yàn jẹ́ ni ìwọ ń mú kíni ìwọ ń ṣe ìlà ni ìwọ ń dáadáa dáadáa sí ẹ̀ kù gbogbo ẹ̀ tó bá wù kó o máa tẹ̀ o máa tẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀ nígbàkigbà tẹ̀yàn bá ti fi tán láti túbá ọlọ́run bá ní jọlá tó tán láti gbà yẹn gbogbo bẹ́ẹ̀ tẹ̀lé bá ti kó pọ̀ lórí ọlọ́ọ̀bá ní ìrọ́kọ́ wá ròyìn ara rẹ̀ pé alwàlúùdù alwàlúùdù àbáwá ibn Abbas radiyallahu anhuma wọ́n ní ìtumọ̀ alwàlúùdù òun náà ní alhabib alhabib ọba tí máa nífẹ̀ẹ́ ọba tí máa nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà wọn náà ọba àlejò ọlọ́wà nífẹ̀ẹ́ rẹ̀ òun náà nígbà tẹ́ gbá nífẹ̀ẹ́ nígbà tẹ́ gbá tẹ̀lé ìtẹ̀sán tẹ́rù bá ti wọlé lẹ́yìn ọlọ́wọ́n bá ti tọ́lá yóò máa jẹ́ alùpàgbóró wájú yóò máa jẹ́ ọba tí máa ń sàkóríkì fún yàn yóò sì jẹ́ ọba tí ó máa tẹ́kẹ̀lẹ̀ yóò máa fi yóò ní fẹ́ ẹrú náà ọlọ́wọ́n bá ti tọ́lá wá ní lórí àárín ìpàdé ọlọ́wọ́n bá ti tọ́lá ní lórí ara rẹ̀ òun náà ni ọba tó ní aláràṣí alìmọ̀dí aláràṣí tó tóbi aláràṣí tó ga ẹ́ aláràṣí yìí ẹ́ ó tóbi ó wá ga alájẹ́ ní ìjọba yìí aláràṣí Allah subhanahu wa ta'ala ẹ̀yìn bẹ ó da lórí gbogbo ẹ̀dá tó náà bá nítorí ọ̀la yìí kò sí ẹ̀dá wà lórí àlára yìí ọlọ́wọ́ báyìí òun náà lọ́wọ́ bá dìjọ láti lóye ara rẹ̀ pípa ààrùn ní máa yìí ọba ti yóò fa ààrùn ní máa yìí ààrùn ní èèyàn pẹ̀lú àti yóò gbogbo èèyàn tá a bá ti wò ní pé àti yóò ní tó náà ti a máa ń ṣe ìfáwù lára ẹwẹ́ tó bá wù àbí àjẹyàn tó bá wù àjẹyìn tó bá wù àti àìsìkìlọ fún yà tó bá wù àti àìsìkìlọ yà tó bá wọlọ́wọ́ bá àlejò ọlá afúnyà lọ́mọ tó bá ní gbà mí náà yóò gbọmọ lọ́wọ́ ẹ̀ tó gba àwọn ọ̀sán yìí náà ẹni bá ń tóra ẹ̀ ní àdìyó tó náà ti gbúrú àwọn ọ̀sán ọlọ́wọ́ ní Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ yẹ pé ọ̀lẹ́bí yìí ní ẹ́ ọ̀lẹ́bí yìí tù ní òun náà ni ọba tó jẹ́ pé òun náà ló pa mí òun náà lọ́ba tó yé mi ó wá pé ó ní tú pàwọ́ ẹ̀ ọba yìí náà ni ọba tó jẹ́ pé ní bá ń sàárẹ̀ bára mi ò bá ọwọ́ ẹ̀ òun náà tí ọlọ́run bá àti ìjọlá òun náà lọ́ba sí yóò lù òun náà ló fi òye ara rẹ̀ pé fàáàlú ti máa lù yìí abáwọ̀ ẹ̀sùn tẹ̀fí wọ́n ní máhàmà àrọ́jà bí ìlàhú láàmù ákíbalì fúnni gbogbo kò tẹ́lì kan tó lè ṣe kíni tó wá lè yẹ ti ọlọ́run bá kòtẹ́ni kan yóò ní sáàdì lórí lórí ọ̀sẹ̀ lórí tọ́lọ̀ ọba àdìjẹ́ lábàtì yá ọlọ́ ọba àdìjẹ́ láti sọ báyìí wọ́n tún wá ní wọ́n ní kíni wọ́n náà wá lọ sí ẹ̀fún àbí wọ́n ní opinion àbí wọ́n ní observation kò sí ẹni kankan tó ní lẹ́gbàá tọ́lọ̀ ọba àdìjẹ́ lá wá ní sí kíni tọ́lọ̀ ọba ọlọ́wọ́n bá àdíjọ lálẹ́ nìkan sàn ò lé bí nípa bụ bá ṣe gbogbo tó lọ́wọ́ bá àdíjọ lábá ti ṣe ó ṣe é nù láàrín sábà máa yẹ gbogbo tó lọ́wọ́ bá tó bá dá lára lára kò sẹ́ni tó lè fi lọ́wọ́ ẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá òun náà lọ́ba tó tóbi òun náà lọ́ba tó fi ròyìn rẹ̀ pé láàyè sàálù àmà yẹmù àlù wọ́n fi sàálù ọlọ́run ọba àlejò láyìí ọba tó jẹ́ pé ẹnìkan kẹ́yẹ fi ní nípa àgbà tó bá ti tèé láàyè sàálù àmà yẹmù àlù ẹnìkan kò lè bí Allah subhanahu wa bẹ́ẹ̀ bá ló jẹ́ eré ìlú òṣèré ẹ̀bá tó lè ti bí òun ní múnítì láti tẹ̀ tó wá kò nígbà tó wá kò lórí rẹ̀ wọ́n tó wá kò lórí rẹ̀ ó sì lè lọ rẹ̀ bẹ́ẹ̀ bá wà lórí ìjọba fún àwọn àwọn abẹ́ òṣèré ẹ̀bá tó lè ti wá ìgbà tí ìgbà tí wọ́n bá kò lórí ìjọba yìí ẹ̀ á sì rí kọ́mọ bẹ́ẹ̀ lọ àìmọ̀ ìpẹ́sidẹ́ntì tí ó kò lórí oyè wọ́n sì lọ lẹ́jọ́ tí ó jẹ́ àìmọye gọ́ọ̀nà tí ó kò lórí oyè tí ẹkùn tí ó mọ̀ káàkiri àìmọye german local government àìmọye oríṣiríṣi nínú àfihàn tó jẹ́ pé ó kò lórí ìjọba ẹ àwọn yóò ti máa tẹ́kiri ó ti wọn láì dáwà bẹ́ẹ̀ yìí ọlọ́run bá lè yọlá jẹ́ ayé dáwà bẹ́ẹ̀ yìí láàyè àlò àmà ẹ̀yẹ̀ wà kò sẹ́ni kankan yóò ní ìwà fún pàwọn owó tó wọn bá dìgbà láwọn ẹni tó bá ti ṣe àmáwòye tá a wà yìí ní owó bíbá láyé àwọn tó ti wà lọ́wọ́ bíbá àwọn tí wọ́n ti wá sáà ti dáhùn pé ó lè fi ọkọ̀ lọ òun tó lọ́wọ́ mi àmọ́ ó fi ọ́ àwọn ọmọ bá dìgbà láyé sáré àmà yẹ kàn ọba tó jẹ́ pé ẹ̀dá kan ò lè ẹ̀dá kan ò tó bẹ́ẹ̀ tí ó mọ̀ wá sí ọlọ́wọ́ nítorí pé ọlọ́wọ́ bá nìjọlá ọba tó tóbi nítorí pé ọlọ́wọ́ ẹni tá bá fura sí tá bá mọ̀ pé oníjàmbá ni ẹni tá a fura sí tá a mọ̀ wá lápò sí ni ẹ òun náà láàmú sẹ́mi ni òun náà láàmú sẹ́mi ni táàmù abẹ́lọ rẹ̀ bí a lè dúró sílé ìdúró sílé àwọn ọba àdìjọlá ọba tó jẹ́ pé gbogbo ọ̀sán tó bá gbé ó ó ti pẹ̀lú ọgbọ́n lágbọ́dọ̀ rẹ̀ ni kò tọ́lọ́ ọba àdìgbò lábá ṣe ọlọ́run ọba àdìgbò lábá ṣe ní àdìgbò yìí ó ti pẹ̀lú lọ́ba lọ́ba ni. látara bẹ́ẹ̀ òun náà lẹ́nu kan fún òbí lẹ́tọ̀ọ́ lẹ́nu kan fún òtó bẹ́ẹ̀ láti gbẹ́yìnrín láti gbẹ́kún bí Allah subhanahu wa ta'ala. wọ́n bẹ bàbá kan tí a bá wa ìtàkẹ́ fèèrè tí wọ́n mú aláti nínú tafsir wọn ní ayé àbáhárù ní wọ́n ni wọ́n gba ọ̀rọ̀ wá ike wọ́n tẹ̀ lọ́wọ́ abúgbàdì ọdí ọmọ àjò nígbà wà lórí bẹ́ẹ̀dì ààrẹ tí ìlànà ọwọ́ àbí wà lórí bẹ́ẹ̀dì ààrẹ wọ́n ni èyẹ dọ́kọ̀ ẹ̀ ẹni máa wó yàtà ìjọ tẹ̀síwájú ọwọ́ dọ́kọ̀ tó wá tó wá tẹ̀fà náà mọ̀ ibẹ̀ bá láàrẹ̀ tàbí oṣù ẹ̀dùwá ní dọ́kítọ̀ àbí dọ́kítọ̀ ti wá yọjú sí yín kọ́ọ̀lù bàtà wọn wípé fún àkókún àbáwa Abdullahi Abubakar asùdí alìbàdó aláwọ̀lì àlìbà alákọ̀ọ́kọ́ nígbà wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé tó wá wò yìí kí ni nǹkan tó wá wí kọ́ọ̀dà ní ìní ìbàhálù ìmàlùwé ó ní dọ́kọ̀ tó wá wò mí tó sọ fún mi pé ìní ìbàhálù ìmàlùwé tó bá wù mí kò lè dé ẹ̀rí Abubakar rọ́bí Allah wà ní ìdí tó fún àwọn ẹni ẹ̀yàn tọ́gbọ̀ ti wò ohun yàní Allah subhanahu wa ta'ala ọba tí máa ń fún yàní wòsàn ó ló ti wò ohun tí wọ́n ni lọ́pọ̀ wí ó ní kọ́ọ̀lá ìní fàálù ìbàlùwé ó ní dọ́pọ̀ sọ fún mi náà ní pé tó bá wù mí mo lè dé èyí tó máa rẹ̀ eléyìí ìpìlẹ̀ ní nínú ìdíbò mi ní òkúta ló gbọdọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ ipe Allah subhanahu wa ta'ala ta'ala ni ma yuri gbogbo tó bá fẹ́ lóye sí wọ́n wà ala kulli shay'in qadir gbogbo nǹkan lọ́wọ́ bá dìgbẹ́ láti lágbára láti ṣe àwọn èèyàn máa fẹ́ ṣe ìkọjá àlà nínú ẹ̀sìn lọ́wọ́ bá dìgbẹ́ láti ọmọ abẹ́ ìgbé ìlọ́wọ́ ara wọn ní ìtọ́lọ̀ lè jẹ́ ìtọ́lọ̀ lè ìkọjá àlàyé fún kankan mẹ́sì ní káàmọ́ wá tẹ́lẹ̀ pé tọ́lọ̀ lè tọ́lọ̀ lè tẹ́lẹ̀ gbogbo tọ́lọ̀ ọba àlùkò láti àbára ti tẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wá kan lọ́dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní Abdullahi bin Abbas ó ní àwọn sàyàfín àwọn máa rí ọ tó jẹ́ pé lẹ́kùnrin owó ìdá mọ́wùtí ààrẹ àwọn máa rí ọ tó máa dunú nígbà tí ó fi máa bá kú láwọn tó nímọ̀ nípa ìjọba ọba àlejò ọlá tó bá kú wọ́n ní ṣètánì máa dunú àwọn rí ọbẹ̀ wà láti lẹ́kùnrin owó ìdá mọ́wùtí ẹni tó mẹ́sì ẹni tó bá mẹ́sì dáadáa ẹni tó yẹn náà ìmọ̀ ń tètè láwọn tó kùrọ̀ áàdì ìmọ̀ ń tètè tó pé àmọ́kò nímọ̀ nípa ìfẹ́ ọlọ́run bá nìjọlá èyí sàbọ̀ ní báyìí wọ́n ti wéré bá kú wọ́n ni a rí pé wọ́n ṣe ìdáni èdùnú ìbílí tó wá sọ fún ọgbẹ́ bẹ́ẹ̀ ni ó ní ẹ̀ka nípa tẹ̀lé ọlọ́run bá òun kan ti lọ òun ti àdúgbò wọn bẹ láwùjọ káàkiri yóò mọ̀ sí ìdáwà tó kùrá ní kọ́lá òde bọ́mọ̀ tó ọgbọ́n aláwọ̀ ó lè bọ́mọ̀ tó mọ̀ nínú àtẹ́ná ó lè bọ́mọ̀ kí ni ẹ̀rí kí ni tó máa kílẹ̀ ǹjẹ́ ọba rẹ̀ ní kápá láti kó gbogbo ayé tá a wà yìí láti kó sínú ẹ̀yìn gbogbo ayé bó ti tó yìí tí ọba tó ń jọ́ ti fún ǹjẹ́ ó ní kápá láti kó gbogbo ayé kó wá kó sínú ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yọ̀ kaba yìí ó ní là ó ní kókó ní ara ó ní kò lágbára bẹ́ẹ̀ nígbà tó nígbà yìí sọ nígbà tí àbá yìí sọ àbójútó ti sọ ìbílí tí wàá sọ fún wa pé kẹ́ẹ̀ kó ti di kébèrè pẹ̀lú tó sọ yìí

ọwọ́ adébẹ̀ ọwọ́ adébẹ̀ bèrè bèrè kan lọ́wọ́ yìí ọwọ́ ní ìjẹ́ ọba rẹ̀ lágbára láti kó ogun ayé dáwà yìí láti kó yọ sínú ẹ̀yìn ó ní náà ó ní bẹ́ẹ̀ ni àwọn àgbò mímọ̀ nípa alukur'an ó nímọ̀ nípa tẹ̀ríà ó ní bẹ́ẹ̀ ni olólágbára láti tẹ̀lé ìbílí tí wọ́n sọ pé kéèkì ọ̀nà wọlé wọ́n pàdé òfin tẹ́lẹ̀ wá sọ fún ìbílẹ̀ ìgbé yẹ kúlù fún pa ẹ̀kùn ó ní sọ́wọ́n máa lẹ́gbẹ̀ẹ́ lọ́kàn mí náà gbé fún ajẹ́bẹ̀ yìí bá gbẹ́ nígbà tó wá sọ̀rọ̀ yìí mọ́ta ọwá pọ̀ máa wá sọ sẹ́tì bá ẹbí sínú mi máa ń sínú mi máa ń dùn bí mo bá kú láyé ìdí máa ń dùn mẹ́rin ẹ̀sìn bá ìwé lẹ́yìn ti ráyè yóò òun náà الله سبحانه وتعالى subhanahu wa ta'ala fa'alu lima yurid èèyàn gbọdọ̀ gbà kò sí nǹkan owó lórí láyé tẹ́yìn wá sọ pé ìrùgbọ́lọ̀ rí tẹ́lé kọ́lọ̀ gbọdọ̀ dáhùn ibi tí máa ní ẹlòmí ibi tí ẹlòmí tí máa ní ẹ̀dà gbé ẹlòmí bẹ́ẹ̀ lè agbára bẹ́ẹ̀ bó lérí àwọn Allah ọlọ́run bá àlejò lálọ́ dá àwọn iná gbogbo tí wọ́n bá ń tè yìí tẹ́rí bí wọ́n tè yìí níbi nínú òrí wọn àbí wọn náà rí tí èsì gbẹ́ngbà míì wà táwọn yóò gbìyànjú láti tó dára aká ìwò tébò bí wá ronú ká ìmájó gba ọ̀nà tó tèyí ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ọ̀nà rẹ̀ káàkiri lórí àwọn yóò ọlọ́ọ̀bà àríkẹ́lá lẹ̀ wọn ò nígbà kólá a ìbò mm, àfidébò bá fẹ́ lẹ́nu mi àfidébò bá fẹ́ ìbò tó ti gbogbo tó bá wù òun náà ní ọlọ́ọ̀bá ní pẹ̀lú àmàjá lára agbọ̀dọ̀ gbàgbọ́ inú òun ló gbọ́dọ̀ gbàgbọ́ ẹ̀rọ ẹ̀ tó fi ń gbọ́ nítorí tí ọlọ́ọ̀bá ní gbàgbọ́ nílé màálù ní màálù lórí yóò dìde odò tí ó ti sàmọ́ màálù ní màálù lórí yóò máa sàpadà gbogbo nǹkan tí a bá ní màálù onírẹ̀ ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ ilẹ̀ ànábì ti gbọ́rọ̀ rí ǹjẹ́ ìsàn ti wá bá wà ànábì sallallahu alaihi wasallam rí ìsàn àwọn àlùjọ jẹ́mú yóò àwọn ọmọ ogun àwọn ọmọ ikọ̀ ìṣù àwọn tó jẹ́ pé wọ́n láyà wọ́n bẹ̀rù pẹ̀lú ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ni àwọn tó ń sọ yìí àwọn fìràwù ìjẹ́ wà Ànábì sallallahu alaihi wasallam ìjọ ti gbọ́ nípa fìràwù àrí àtàwọn àtàmú ó ti gbọ́ pa wọn ní. a ti sọ níbẹ̀rẹ̀ tafsir wa a ti sọ̀rọ̀ nípa fìràwù nínú sóràtù Nazi'at kí ló ṣẹlẹ̀ láàrin wa Ànábì Mùsá alaihi salam sínú àwẹ̀ náà ni àbíká bẹ̀rẹ̀ àwẹ̀ inú àwẹ̀ náà ni kí ló ṣẹlẹ̀ láàrin fìràwù

فحشر فنادى وقال فقال أنا ربكم الأعلى أقوى من يجر ọwọ́ àwọn yóò wẹ́yìn lórí pé a ìmìnà mú níta wálé rúgbà àwọn ọ̀yí ẹni kò tó bẹ̀ kó ti gíní kó takò láti ẹni kó takò àti ẹ̀mí ọ̀gá aláàánà ọkùnkùn àhàlà ọwọ́ alẹ́ ìlọ́ba yìí tó ga jù ẹni kí ọlọ́ọ̀bá ti lọ́wọ́ ti mú wà àkọ́sọ̀ ọlọ́hu nàkàdà àhírò ti wà jùlá ọlọ́ọ̀bá ti jọlá ìyà àkọ́kọ́ àti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lọ́ọ̀bá ti jọlá ti jẹ́ ìyàwó náà jẹ́ àláyé ẹ́ ó tẹ́lì fún mi níbi ìjẹ́ àdébátíláàpù lọ́wọ́ nínú sàárè ìjẹ́ àdébá tí jẹ́ àbátíláàpù àtàwọn tí wọ́n tẹ̀lé wọ́n tún wá jẹ́ àdébátíláàpù ọ̀gbẹ̀dà ìyàmù ọlọ́run bá ti jọlá wá ní ọ̀rọ̀ nípa ti áwù ìjọ ní ẹ̀rù wá bá wà ní ìgbà wà ní ìsàlá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ti jọlá fi ṣe tẹ́sílẹ̀ àbá ànábì ni ìbomi tó sọ́kẹ́yìn àtọ́gbọ́n àwọn àbúrò àbí burú àwọn àbújáàlì wọ́n lágbára wọ́n tó gba àwọn bàbáṣe yìí àwọn òmọ́dé ẹ̀kùn kálà gbogbo àwọn kèbèrè yìí wọ́n lágbára wọ́n tó gba àwọn àbúrú yìí aláàdáka ǹjẹ́ ó ti wá gbára àdájú sallallahu alaihi wasallam yìí àdínkù ìdùnnú àwọn tó jẹ́ pé sáàbì sàyà ni wọ́n lórí rẹ̀ àtàwọn ìjọ samu àwọn ìjọ àti sọ́ọ̀lì àríyìsàlá àwọn ìjọ ìlágbára lórílẹ̀ débi pé wọ́n a máa ṣe gíní wọ́n a máa gbẹ́ ilẹ̀ wọ́n a máa gbé àpáta òun náà wọ́n fi tẹ̀lé wọ́n gbé àpáta yìí òun náà wọ́n fi tẹ̀lé àwọn onídẹ̀ máa tó lọ́rùn àwọn onídẹ̀ máa máa gbé bá a ṣe máa sọ káàkiri ẹ̀ fóṣùwá ní bóyá kí wọ́n lágbára tó ọlọ́wọ́n bá àlejò láti kiri ọlọ́wọ́n bá àlejò lápá wọn rẹ̀ ọlọ́wọ́n bá àlejò lápá wọn rẹ̀ òun ti agbára wọn tòun ti ọlá wọn tòun ti kó wọn ọlọ́wọ́n bá àlejò lápá wọn rẹ̀ ọlọ́wọ́n bá àlejò láròyìn wọn inú Suratul Haqqah ọlọ́wọ́n bá àwọn ìjọ sàmúlù àwọn tọ́rọ anábi sọ́lìwòdì àwọn tọ́rọ ọba àríkọlá náà anábi sọ́lìwòdì wọ́n ti gíní wọ́n pé ọjọ́ ìpínlẹ̀ ti àmìnirọ́ àtàwọn sàmù àtàwọn àti àwọn tọ́rọ ọba àríkọlá náà anábi sọ́lìwòdì wọ́n pé ọlọ́pàá pé òjìkẹ́ ọlọ́pàá àríkọlá nírọ́ wọ́n pé ọjọ́ ìpínlẹ̀ ti àmìnirọ́ ọlọ́pàá àríkọlá nípa àmà sàmù ẹ̀rí àwọn sàmù tẹ́rí ọlọ́ọ̀lọ́ àlejọ́lá nípa orílẹ̀-èdè orí tọ́ọ̀rìyà apàwọ́lẹ́ àwọn nínú àwọn onímọ̀ nípa àtọ̀fí wọ́n ni àtọ́ọ̀rìyà yà ní àtọ́ ìhà ọlọ́ọ̀bà àlejọ́lá ti ibẹ̀ ibi ọlọ́ọ̀bà àlejọ́lá ti pàwọ́lẹ́ ariwo ọlọ́ọ̀bà àlejọ́lá ní kí màláíkà òkúlé mọ́ wọn ariwo ti bí wọ́n ti wá tóbi tó yìí bí wọ́n ti lágbára tó láyé wà lórí wà láyé ọlọ́wọ́ bá àdìjọlá ní òun ti kí ni ọlọ́wọ́ bá àdìjọlá padà kópa kó padà kó ipa bá wọn yẹn ọlọ́wọ́ bá àdìjọlá wá ní bájì dábí iná kábà wú fi tẹ̀kìbí àwọn ti fèrè tẹ́ ríhun fi tẹ̀kìbí ẹ kò sí ìkẹta kò sí pọ́blẹ́mù wọn ti gbé kí ni wọ́n fi ọjọ́ gbé àdìjọlá wọn yẹn lọ́rọ̀ àlẹ́bí iná kábà wú fi tẹ̀kìbí ẹ wọ́n bẹ́ẹ̀ ìpè ọlọ́ọ̀bá àdìgbẹ́lájọ́ wọ́n ti ṣáṣe wọ̀rọ̀ ìdí wọ̀n kúkúrú wà ní àná wọ́n bẹnu ìròyìn wọ́n bẹnu ìròyìn àwọn mí àwọn bẹnu ìròyìn bẹ́ẹ̀ ìbẹ́ni àdéhùn àwọn mí kókòrò àwọn mí bẹnu nínú ìtẹ̀kẹ̀lẹ̀ àwọn mí bẹnu ọlọ́ọ̀bá àdìjọlá ní àwọn kèfèrí wọ́n bẹ nínú wọ́n bẹ nínú ìṣe kèfèrí tọ́lọ́ọ̀bá àdìjọlá wọ́n bẹ nínú alìhìnáàdì wọ́n bẹ nínú ìṣe kíkún tọ́lọ́ọ̀bá àdìjọlá ọlọ́ọ̀bá àdìjọlá ní wàlúwàlú ní wàlúwàlú ọlọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ àwọn ìta wọn òṣìṣẹ́ tó lè sá lọ. bí àwọn ayọ̀bá wọ́n lè gbé wọ́n ní kò lè sá lọ́rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ yìí kò ní ọlọ́run bá àdéjọ láàrọ̀ kí n káàmù gbà yìí gbọ́dọ̀ mẹ́ta lọ àwọn ìbá máa ń kó yìí wọ́n lọ́wọ́ mú ọ ọlọ́wọ́ awẹ́ yìí tẹwájú yóò gbà sí ọ̀nà àbẹ́yìn ìgbòlùmọ̀ tí ó gbà gbà tó mi wẹ́ yìí àwọn àwọn ìpínlẹ̀ bí عليه رحمة الله قال والله من ورائهم محيط أي قادر عليهم قادر عليهم ọlọ́ọ̀bá àdìsí ọlátàgbára lórí wọn ọ̀hìrùn ọba tó ti kíni ọba tó ní ìsàpá lórí wọn ni ọba tó jẹ gàgbà lórí wọn ni láyé kó tó náà wú wọ̀dá yóò lè tó náà kò sẹ́ni tó lè kọ́ ọlọ́ọ̀bá àdìsí ọlọ́wọ́ kò sẹ́ni tó lè káyà nípa ọlọ́ọ̀bá àdìsí ọlọ́wọ́ àdìsí ló káyà lé àdẹ̀wà ti kíni ó ní kápá irú rẹ̀ lápapátá kò sẹ́ni tó lè bọ́ kó nínú ìyá ọlọ́ọ̀bà àdìjọ́lá tọ́lọ́ọ̀bà àdìjọ́lá bá fẹ́ fi àjẹyàn tọ́lọ́ọ̀bà àdìjọ́lá wọ́n ti fẹ́ fi dẹ́gbá láti sàánú ìyàtọ̀ bá ti fẹ́ kẹ́yàn kò sí ẹnìkan tó lè ṣe kíni kò sí ẹnìkan tó lè mú ìjọ ọlọ́ọ̀bà àdìjọ́lá lóhùn ọlọ́ọ̀bà àdìjọ́lá wá sọ pé bá lè wá kó áàkì màjì èyí tó ń pè ní ọ̀yìn táwọn aláwọ̀ pè ní ọ̀yìn Quran Majid Al-Quran ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá ní ọ̀rọ̀ tó tóbi ni àbíhùn tẹ̀lé ọ̀rọ̀ alápàlẹ́ ni ọ̀rọ̀ alápàlẹ́ ni ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tó níyì ni ọ̀rọ̀ amíyì ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá ni bal huwa Quran Quran Majid Al-Quran tó tóbi ni

òun náà ọba àlejò láàrùn ìfọ̀ àtúntúrà míì tó ní ibi àìdí sábàrọ̀ alùpùránì káàtọ̀ yìí ní ẹgbẹ́ lọ́wọ́ àwọn sábàrọ̀ nínú àwọn àwọn tí máa ń múṣẹ́ kàtí láàrin àwọn alọ́sùn àti alùpùránì náà tọ́lọ́wọ́ bá rí ọlá wá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam láti láwùmí mahbub láti mọ̀ wà láàtà sọ́kọ́ wáyé ọlọ́wọ́ bá rí ọlá wá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ìlà sábà ìdúrìyà bẹ́ẹ̀ni ẹ̀rí gbọ́dọ̀ ọba àdìgẹ́lá tó fà pé ṣáàrù ọ̀mọdọ́nà lẹ́bí ọ̀sìnlá bí kùrán hudan linnaasi wa bayyinaatun min al-huda wa bayyinaatun min al-huda wal furqan ọlọ́run bá àdìgẹ́lá ti kó yíwa pé àdùgbọ́lá oṣù ramadana jẹ́ rí oṣù ramadana iná lọ́wọ́ bá àdìgẹ́lá tó àdùgbọ́lá ní kalẹ̀ ẹ̀rí iná azannahu fi laylatin mubarakah ọlọ́run bá àdìgẹ́lá ní àtọ́kalẹ̀ alukur'an ọlọ́wọ́ bá àlejò láti kọ́kọ́ sọ̀rọ̀ kalẹ̀ lórí yìí ó mọ́ta kò láká ìwà tí a wọ́n ní kùrán sọ̀rọ̀ kalẹ̀ nínú Ramadan ilé ẹ̀sùn kọ́lẹ̀ nígbà tí wọ́n padà yá ní kùrán sọ̀rọ̀ kalẹ̀ láti ní mọ́ta eré sọ̀kalẹ̀ ní Madina eré sọ̀kalẹ̀ ní Ramadan eré sọ̀kalẹ̀ ní Shawwal eré sọ̀kalẹ̀ ní Muharram bó láti fẹ́ sí alukur'an sọ̀kalẹ̀ lórí nígbà Nabi sallallahu alaihi wasallam tí sọ́mà ayé lẹ́ẹ̀ lójijì láti sọ̀kalẹ̀ ní Ramadan alùpùpù tó kọ̀kà lórí ní yìí òun náà ni wọ́n ń sọ̀kà ìbá àti sọ̀láwà ní ọ̀sálà lẹ́yìn ẹ̀yọ fún òdìdí ogójì ogún ọdún àti mẹ́ta twenty three years òdìdí twenty three years tánàbí sọ̀láwà ní ọ̀sálà tánàbí fi jíjẹ́ òun náà alùpùpù àti sọ̀láwà ní ọ̀sálà mùnájàmán mùfàràfà ni wọ́n ń sọ̀kà ìbá àti díẹ̀ díẹ̀ lónìí sura kan lọ́la aya lónìí sura ní wọ́n sọ̀kalẹ̀ fún àdìsọ̀ láwà lọ́sọ́lá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá ní ìgbà sálùkù àdìsọ̀ láwà fún àdìsọ̀ láwà lọ́sọ́lá. àlùkùránì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni wà lẹ́yìn tàbí màmú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni àlùkùránì kìí ti ẹ̀dá ọlọ́wọ́ bá lè jọlá ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá lè jọlá sọ ẹ̀ ń tóbi ránṣẹ́ sí àtàkì sallallahu alaihi wa sallam ẹ̀ òun náà ní al-Qur'an kìí ti ẹ̀dá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àwọn àmì ti sọ nínú àwọn ìbẹ̀ ọlọ́wọ́ bá lè jọlá ọba tí inú òyìn ọlọ́wọ́ bá lè jọlá ọba tí máa sọ̀rọ̀ wa asẹ̀dìgbàgbọ̀ ọba yín sọ báyìí pé ẹ̀kìrì tó wà náà bá ń sọ̀rọ̀ àmọ́ sọ pé kọ́lá ọba ó ti dàda ọlọ́wọ́ bá nìkan lọ́sọ̀rọ̀ yìí tí ọba wá ń jọba ní sọ̀rọ̀ yìí kó láti wá máa sọ pé kọ́lá ọba ó kàdà. Al-Qur'an yìí ó wá sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn lẹ́yọ̀ọ́yọ́ bàbá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ nínú Al-Qur'an ẹ̀ àrùtò tí tẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ àwọn tàbí wọn rí sí ayé ń sọ̀kalẹ̀ ní parí ọlọ́wọ́ bá lẹ́kọ̀ọ́ lóṣù ayé kalẹ̀ òun náà ló fà á tó jẹ́ pé àwọn àbá àti sọ pé al-aslu fil ibada at-tawhid ìpìlẹ̀ níbi ìjọsìn òun náà ní pé ká má sí ìpìlẹ̀ kápúra tó àgbàtà abá tó ṣe kíni àgbàtà abá tó rẹ̀ ìtòlíkẹ́ ẹ̀ má ṣe kíni tó lè má ṣe òun láti ní bùkátà sí kárẹ̀ ní gbogbo ìjọ sábà ń tèyí ó yàtọ̀ sára dá ó yàtọ̀ sí àgbà tó jẹ́ pé ìpìlẹ̀ nípa rẹ̀ wọ́n dàbí pé èèyàn kàn máa ti wá lórí àgbà tá a bá ní kó segin ní tá a bá ní kó ní àgbà tá a bá wá kó ta ní ìgbà nínú ẹ̀sìn ìgbà yẹn láti wá segin ní ìgbà yẹn láwọn àgbà pé àbọ̀rọ̀ ah, ẹ̀rì tíwájú kí ayọ̀ tó sọ̀kalẹ̀ nínú àlùkò àrùn kó tó sọ fún akẹ́ ọtí àrọ̀ ọ̀rìn tí ní wọ́n ti àwọn mú sí àdàdà àwọn láwùrá mú sí gẹ́gẹ́ bí àdájá àwọn wọn mú sí wọn àyíkú kálùkù wọn máa ìgbà ìjà ara wọn tó sí bẹ́ẹ̀ bá ti lówó ní nígbà tí ọlọ́ọ̀bà àdìjọlá wá sọ ayà kalẹ̀ láti ṣe kíni láti sọ ọ́ déwọ̀ ẹ̀rù kó ṣe kíni ó lè wọ̀ láti gbà wọn ayà sọ ọlọ́ọ̀bá alẹ́sọ́lá náà tẹ́kọ̀ọ́ kò sínà ẹ bá ṣe bìí sínà ọkọ̀ ayàdé kó wá sọ dé wọ̀ ó túnmọ̀ pé táwọn èèyàn ń ṣe ló fi kọ́ so alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alẹ́sọ́lá ni o kàdámù wá ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alẹ́sọ́lá ni ẹ láwùsọ̀n wà máàdà kágbà gbọ́ níbi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alẹ́sọ́lá ni láwùsọ̀n pẹ̀lú bó ti wà ní gbólóhùn rẹ̀ yìí bó ti wà ní alukur'an yìí wà máàdà àti túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alẹ́sọ́lá ni kìí ṣe pé ọ̀rọ̀ náà wà níbi ọlá ọ̀nàbí tó máa rẹ̀ ẹ ànábì lọ́wọ́ sí kíni ànábì lọ́wọ́ sí kàlẹ́ máa rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rárá láwùjọ ọmọ máa nà ọ̀rọ̀ náà wà níbi ọlá ní ní àwọn gbólóhùn rẹ̀ bá fi ń ta àwọn ìtumọ̀ rẹ̀ tó wá lọ sí múná àtọ́lọ́wọ́ bá níbi ọlọ́wọ́ bá níbi ọlọ́wọ́ wá. alukur'an a máa fi ṣe ìjọsìn kọ́nà ọba níbi ọlá alukur'an kíkà rẹ̀ títí tìláwà rẹ̀ ẹ̀ àwọn síkiri àwọn gbalaga lórí ẹ̀ àwọn ìdí ẹ̀wọ̀n a ti máa mú àwọn ìdájọ́ láti máa a máa mú òfin ẹ̀sìn wa àwọn halal àwọn haram ìfẹ́ náà al eléyìí ẹgbẹ́ ìbẹ̀bẹ̀ eléyìí ẹgbẹ́ sí ìfẹ́ náà al àwọn ìtàn àwọn tó ti kọjá lọ náà àwọn ìjọba ti kọjá lọ òun náà ọ̀rọ̀ òun náà ah, àwọn àwọn ìjọba náà àwọn àtàǹtẹ̀ lórí ìlú alùpùpù àwọn àtàǹtẹ̀ yìí ọba àdìgbọ́lá wọn tọ́ka wá sínú alùpùpù kéèsè ìtàkàkàkọ́ kágbájú kéèsè ìtàkàkàkọ́ kágbàmùsẹ́gínní lágbàmù wáyé lè dáìlì látàwò ìtàn ẹ̀kọ́ ni ọlọ́ọ̀bà àdìgbọ́lá àmọ́ sọ sẹ́yìn yárí wà káwọn àbá ìsẹ́yìn yárí àti ní ó dàrí ní káwọn àbá sẹ́gínní kábàkọ́ ọlọ́ọ̀bá níjọ láti máa sọ ìtàn àwọn aláburú àdìbí tí ó jẹ́ ìbùdarí padà sí wọn ọlọ́ọ̀bá níjọ láti sọ̀tàn ìlà ọ̀nà fún wa bóde láyé àwọn àdìbò de láyé tí máa níbẹ̀ má láyé bóde láyé kẹ ẹ má wàá sí kíni kẹ ẹ má wàá kábò sí lókàbò ó sọ̀rọ̀ àwọn sàmúlù fún wa ẹ má láyé bóde láyé ó sọ̀rọ̀ sa ìrìnjọ àdẹ́bìnú fún ẹ̀lò ayé bí àwọn tí wọ́n gbà máwà dábìtì láyé wọn wọ́n tẹ̀lá ti lọ́wọ́ bá àdìjọ́ lá wọ́n gba àlùkò láàrín bọ́ ẹ̀wọ́n fọ́ lọ́wọ́ bá àdìjọ́ lá lọ́sọ̀tọ̀ mo bá nǹkan bá lọ́wọ́ bá àdìjọ́ lá ọ̀nà yìí a tá a bá ń ka àlùkùránì ní máa wẹ̀ ẹ́ kátó máa ṣe kíni kátó máa kà á lẹ́yìn àwẹ̀ náà ìlàwọ̀ tó kùránì ẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ tá a ṣe yìí àgbà ìfẹ́ kó ṣe kíni kó tún lékún sí nínú àwẹ̀ ni èyí ṣe pé kó jẹ́ pé inú àwẹ̀ nìkan láti máa ṣe fọ́nà bó sábàlá kan inú àlùkùránì ló ní kápá láti máa kà lójoojúmọ́ fọ́nà bó ṣe ah, á ìbí nígbà tí èdè pé òun ti competition pẹ̀lú ẹ̀yìn náà tó wáyé pé gbogbo wa báyìí nìyí tá a bá ṣe gbìyànjú ẹ̀rí bí mìíràn fẹ́ ha alukur'an fẹ́ bẹ̀rẹ̀ lónìí àyà mélòó ni bẹ̀rẹ̀ alukur'an àyà mélòó ni alukur'an ẹ́ fọ́ mọ́tàlá fọ́dọ̀ àfẹ́fọ́ àjọ ẹ̀kọ́ so àyà alukur'an tá a bá ní abẹ́ máa ha àyà alukur'an méjì méjì káwa náà wò ọjọ́ mélòó tàbá pín mẹ́tẹ̀ bá bẹ̀rẹ̀ ní àti bẹ̀rẹ̀ ayé ní àti bẹ́ẹ̀ tọ́wọ́ yóò lágbà tó ti wà lọ́mọdún mẹ́wàá ó wá ní àyà méjì méjì máa lò ó di àkùrá ní lóṣù àmọ́ látara gbégele látara àìsí àforíkà rẹ̀ látara pé nígbà tó bá ti ní ọ̀gbọ́n mi kan òun náà ló kálukú wá gbégele òun náà láwàdà lálùkùrá rẹ̀ tó bá ti ní ọ̀gbọ́n mi kan òun ló kálukú mọ̀ sí dáadáa tó bá ti ní ọ̀gbọ́n mi kan òun náà láwàdà ìdálùkù láti wá ti pa láyé ó wá mú sálàmà ìwà ni òwá sọ́nà dáàbì rí ibi lò láti mú sálàmà ìwà àtúkà sígínì àtúkà funfun ẹjọ́ máa ta lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń ṣe tìláwà tó kùrán tí a mọ ìtumọ̀ alukùrán èyí ni ó lè já máa sígínì ọ̀nà ni ó já máa ìwọ rẹ̀ léwọ̀ yóò sì já máa àwọn ìwà jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lẹ́tọ̀ àti Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá àti alukùrán kọ́mọ́sá àti wa أبي الله بارك ولاه مختار في القرآن ني أشوف في وان ما شوف جل سيام أبي الله سبحانه وتعالى مختار في القرآن لا يجاري ما وما تيني أبي جاري في واليري وان شوف جل سيام إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم نعم يلي. نعم وعليكم السلام ورحمة الله àgbẹ̀rù tó bẹ̀rù ọ̀nà ni pé ọlábà kan ti wá sí ibi tí ìbá ń lọlẹ̀ nígbà tí ìbá ń ti lọ́wọ́ tí ìbá máa mú orúkún lọlẹ̀ ibi ọwọ́ lè kí ìbá mú lọlẹ̀ tó àárín nínú àwọn tata ìlàfíà ìyàpọ̀ inú wà lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ nípa pé ìgbà tá a bá ń lọlẹ̀ èwo lákọ̀ọ́kọ́ mú lọlẹ̀ pé ewu yóò kankan lẹ́yìn ẹ àbí ọwọ́ oníbàbọ̀ pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam tí anabi ní ìgbà tá a bá fẹ́ lọ sùjúd ká má máa lọ sùjúd nígbà tí kìíní ìjẹ́ bí àwọn ìṣe máa ṣe kìíní ìṣe máa lọ sùjúd ìmẹ̀ ẹ̀rù ti fa ìyá pẹ́ẹ́nu lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn mi sọ pé ọwọ́ rà fún mi wájú ló wà ẹ́ pé ọwọ́ ẹsẹ̀ rẹ̀ wájú ló wà ọwọ́ rẹ̀ ló wà èyí tí ọ̀rọ̀ làwọn onímọ̀ sọ pé táwọn fẹ́ wọ̀ fún mi àwọn mi bí àmì láti kìíní láti kìíní rẹ̀ pé ah, èyí tó lọ́ẹ̀tọ̀ ọ̀pọ̀ náà ní káwọn ṣe kìíní lábọ̀ wá kálí Ah, bẹ́ẹ̀ láti láwọn onímọ̀ mi táwọn sọ pékinni táwọn ní ara orúkún onáà lágbọ́dọ̀ pékinni onáà lágbọ́dọ̀ mi lọlẹ̀ torípa àti ní káwọn máa lọlẹ̀ bíbà kú sí máa lọlẹ̀ tí làwọn bá ti fẹ́ lọlẹ̀ tí wọ́n fi lọlẹ̀ iwájú ló pékinni iwájú ló lọlẹ̀ ẹ̀yìn tó wá pékinni ẹ̀yìn tó wá lọlẹ̀ pékinni ìlú àwọn ẹni tí káwọn pékinni àwọn olùgbé àwọn kìí sí máa lọlẹ̀ àwọn ẹni tẹ̀lé wọn àwọn ní owó ẹwà lẹ́yìn òní òkọlà bẹ́ẹ̀ so àwọn mi sọ bẹ́ẹ̀ nínú àwọn onímọ̀ nínú àwọn ìlú wọn tó fi wá fún un pé tábà tún wò gan ni pé ètò tó wá fi tó tún rọrùn fún yàn jù ẹ òun náà ní pé ká lọ lẹ pẹ̀lú eégún ipe tó ipe kí ni èwo ló súnmọ́ lẹ́lẹ̀ fi fún wa lọ́wọ́ ẹ á rí pé èwo ló súnmọ́ lẹ́lẹ̀ tó bá wá jẹ́ lọ lẹ́lẹ̀ tí a bá fi eégún lọ lẹ̀ yóò rọrùn tó jẹ́ pé kí ni ọjọ́ pé wọ́n láti fọwọ́ dà sílẹ̀ nínú àwọn àwọn àlàyé bíi ti àwọn onímọ̀ tí wọ́n lọ bẹ̀ àti àwọn náà ń wá nìyẹn ọ̀tà ìdébí rí lára àwọn àlàyé tí ó kálukú àwọn ọmọ ìkọ ẹ̀yìn tẹ́lẹ̀ ká tẹ́lẹ̀ gbá ìpínlẹ̀ bẹ́ẹ̀ àtún ìlẹ́gbẹ̀ẹ́ tèmi òun náà ni pé àfihàn kọ́kọ́ máa fi ní kú lọ ẹ̀ ẹ̀yìn tí kú lọ ẹ̀ ẹ̀yìn gbà náà kí ọwọ́ wa tẹ̀lé nígbà tí ẹ bá ti rí nígbà tí ẹ bá ti sùdúró mi tó yá rí ẹ̀rí ìgbésẹ̀ àbíjẹ́ àtúbà ìfẹ́ ìjọba ìjọba ìfẹ́ tó yẹ kí wọ́n wá àbíjẹ́ àbá ẹ̀ máa tẹ́tà wọn ká ọ̀sán ìjọ orí ibi dáadáa máa fi ìgbé adé ibi rẹ̀ ọdún àdúgbò ìpínlẹ̀ ọlọ́run ìjọba na àdìsí yìí máa àdìsẹ́ sọ́ka sí wọn láti sáré sọ pé bẹ́ẹ̀ máa kù lọ́ọ̀dì sójú òní ah, àbí òsè èmi òsè màdìsẹ́ ń tọ́ka sí àbáṣadá àkàrí ni pé aláìsọ̀lá wà ní ọ̀sánlá alábi ní afárò máa yẹ kúrò láàbù ní ọ̀rọ̀ ní ọwọ́ sáàjì alábi ní ìgbà tí ẹrú ẹ nígbà tí ẹrú máa ń súnmọ́ ọba tó dáa jù òun náà nígbà tó tẹ́gẹ́ ní nígbà tó bá wà ní orí kalẹ̀ alábi ní bàá fi owó sí i alábi ní ẹ máa sọ̀rọ̀ àdúrà púpọ̀ pàtẹ bá wà ní sùdòdù ìtumọ̀ eléyìí òun náà ní pé àsìkò tá a súnmọ́ ìgbà àyè tá a súnmọ́ àgbẹ̀ náà fẹ́ ká máa wá sí ká máa lọ́tọ́ sí ìyẹn láti dé nǹkan ọ̀dọ̀ ọlọ́run bá rí jọlá so anabi sallallahu alayhi wa sallam anabi fàṣẹ sí wa lọ síbẹ̀ wọ́n á ní ẹ̀tọ́ wà lórí ojú yóò sàmà káàrù ìtọ́ra àwọn ọ̀sán níbẹ̀ pé ó wá ní máa sọ yorùbá lórí ẹ̀ náà so ìtọ́ nílẹ̀ òun náà ní pé lórí ìfún bàtà bá ń kírun kò sí ìkàkà tó lẹ́tọ̀ọ́ náà àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ táwa ń ọ̀rọ̀ wa ìdí àwọn ṣe lérí ọ̀rọ̀ òun náà ní àwọn nírin àwọn ṣẹlẹ̀ púpọ̀ rẹ̀ àwọn àdúgbò táwọn ti láwọn ìkọ̀kan àbáwọn àdúrà táwọn ti láwọn ìkọ̀kan tó bá àwọn àdúrà yìí sì ni ó wá pẹ̀lú èdè lárúbáwá ni ọ̀sàbá wà lórí sùjúd táwọn náà gbìyànjú láti kọ́ irú àwọn àdúrà táwọn lọ́kọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀bà àdìjọ́lá tòrò àwọn bá ti máa sọ fún wa pé nínú àwọn àdúrà tó jẹ́ pé àkókò owó kan jọ kínú ẹ̀ tó sọ máa láti gbogbo náà máa ń fẹ́ òun náà ni àdúrà àwọn àpò àbábàdá àmì àbìtúrì àhàtàná wàmì àbírọ̀tì àhàtàná wàkìnà àdàbà náà gbogbo ní ẹ̀bá wá dáadáa náà ní ẹ̀ gbogbo ní ẹ̀bá pẹ̀lú ọlọ́ọ̀bá ní ìjọ dáadáa ní tí ẹ̀bá ti wá ìsọ́kò ní ìyàwó dáadáa ló jáde ní ẹ̀ tó ní ẹ̀wá tọrọ pé ìjọba wa á ti náà fi dúnìyà hasana wọ́n sà fún wa ní dáadáa láyé wàbí á ti rọ́ọ̀tì hasana kó ló wá dáadáa sàlìkì àmàdá wà fi náà àlàbà náà kó wá làwà kó ní ìyá náà so àjọ àtúnṣe ọmọ aláìsí gbogbo tí ẹ máa béèrè tí ẹ máa béèrè náà kó tọ́ nígbà tí ẹ máa wí ẹ̀dìbà tẹ́tí ẹ̀ ní wàá bọ́ sí orí ilé ẹ̀kọ́ rẹ̀ orí sùdúrù tó máa kọ́ orí sùdúrù ní ọ̀sán ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ní àlọ́ ní ìfẹ́ ìdákùnjẹ́ mọ́ ìṣẹ́ náà yóò padà wá sọ kíni yóò wá sọ di yóò wá sọ ìmọ̀ di báwọ́tọ́ ẹ̀rù tí ò ní wà ní ìgbàdí òní ti kíni tí ó ti ṣe tó so a a máa ti kíni a máa kọ́dà ẹni tí ó mọ̀ ló kí ẹni tí ó mọ̀ bá ti àká tí ó mọ̀ gbọ́ àwọn kan wáyé àwọn kan mọ̀ yóò wà lọ́wọ́ pé ọ̀pẹ́ fún ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àjọkẹ́ ọ̀run olùkápọ̀ ojú ẹ̀sán wọlé àwọn máa sìn léyìí àtúntò tó rí àtúntò máa ń òjì abájá tó lù wá ní ní ilẹ̀ Yorùbá tó mọ̀ wá kí so àwọn tó ní òrí bá wọn ni wọ́n máa ti ẹ̀dìbà alùpàá ní sọ̀kalẹ̀ fún wa pẹ̀lú lárúbáwá alámi gbogbo àwọn ọ̀gá máa ti ká fún wa mẹ́rin fún wa pẹ̀lú èdè lárúbáwá èdè ká gbìyànjú ká kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ni bá a ti máa ń gbìyànjú bá a ti máa ń kẹ́kọ̀ọ́ nípa ayé ẹ̀tọ́ ẹgbẹ́ ayé ni má ní àwọn ọmọkùnrin wa wá mílíọ̀ bá mo bá ti àká ẹ̀ kọ́ra àwọn ìyàgbàlagbà mi ti òbẹ́ ẹ̀dẹ́ ilẹ̀ lọ́mọ ó wà ní ọmọ fún wọn ní bá ti àká wá ẹgbẹ́ àwọn àyè ayé kan bá wà mẹ́rin gbogbo àwọn ọ̀gá yìí náà ká gbìyànjú láti kọ́ àtòjú àwọn kan tí yóò wúlò fún wa nínú ẹ̀sìn wa wájọ ìkéde àkìyàmà tí a lò wá náà tí ó yẹ wájọ àkìyàmà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك